sílẹ̀ nínú Kristi Fọláṣadé kí lórúkọ chọ́ọ̀chì yìí K&S ah ǹjẹ́ lè jù mí lórí kan láti bàbá lè yí. ẹ no no ah, sista ẹ eh, kẹ̀kẹ́ fún mi lónìí kan òkè fi wo bẹ́ẹ̀ ṣe jìnnà tó. <laughs> Eh? Hmm. ẹ kẹ̀kẹ́ fún mi lọ́kàn kí n fi wo bí ẹ ṣe jìnnà sí tí mo mọ̀ tó dẹ̀ wá máìdì mi láti kàn. kẹ́wù ni mo fi wọlé ilé ológo ilé aláyọ̀ kẹ́wù ni mo fi wọlé. bóyá ti gbọ́ yẹn rí. Ah, mo ti gbọ́ dáadáa hmm. lóòótọ́ ni kí ànẹ̀sìn lóòótọ́ àdúpẹ́ eh, lọ́dọ̀ ọlọ́run ọba so tí n ti wí yín sìn kẹ́ mọ wí tẹ̀lé mi ṣe gbọ́ àṣìádù an láyìlá Láhìlá. Ìlà. Ìlà. Allah. Wa ṣìhádù. Anna. Anna. Muhammadan. Muhammadan. Abduhu. Wa rasuluhu. Wa rasuluhu mo jẹ́rìí wípé kò sí ẹni tí a lè fi òdodo jọ́sìn fún. àyàfi Allah. àyàfi Allah. mo sì jẹ́rìí wípé anabi muhammad òjíṣẹ́ Allah ni ẹrú rẹ̀ sì ní pẹ̀lú jésù náà ẹrú ọlọ́run ni <laughs> àtẹ̀kìbí Allahu akbar Allahu akbar Allahu akbar ìsìlámù lọ́nà òtítọ́ àti iye ìsìlámù lọ́nà òtítọ́ àti iye máa jẹ́ sìn náà tó lọ sọ́dọ̀ rẹ̀ Allah. Má jẹ́ ṣìnà tó lọ sọ́dọ̀ Allah. Ìsìlámù lọ́nà òtítọ́ àti iye. Ìsìlámù lọ́nà òtítọ́ àti iye. Má jẹ́ ṣìnà Allah. Má jẹ́ ṣìnà tó lọ sọ́dọ̀ Allah. Ah, Allahu akbar Aishat alhamdulilayi. Eh, ẹ ṣe rí islam yìí sista inú sọ́tò home one chapter thirty verse thirty to thirty one ọlọ́run ní gbogbo ẹ̀dá tí wọ́n ń bí tí àwọn èèyàn ń bí sórí ilé alààyè inú islam wọ́n ń bí wọn sí ẹwù kan ọlọ́run ṣùgbọ́n àwọn òbí wọn ẹsẹ̀ ń gbé wọn kúrò lójú ọ̀nà òtítọ́ lọ sí ojú ọ̀nà tí àwọn wà tí wọ́n rò pé ojú ọ̀nà níbi tí wọ́n wà sẹ́ni pé kúrò mo kọ́kọ́ bá yín sọ síwájú so máa bẹ ọlọ́run bá kó bá mi fi ẹsẹ̀ yín rinlẹ̀ àti ọkàn yín kò fi rinlẹ̀ kálíbà sóríire láyé àtijọ́ gbìyànjú kíámà ọ̀làlá ọlọ́wọ̀lá kò wá tá a. ìlànà ìlànà ṣe Allahu akbar.